mo ní láyìílà láyìílà ìlà ńlá o láyìílà ìlà ńlá wọ́n bí mi léèrè láyìílà ìlà ìsìláàmù láyìílà ìlà ẹ̀sìn ti wa láyìílà ìlà ọ̀rẹ́ mi ṣe òde ń gbọ́ mi ṣe ìsìláàmù ẹ̀sìn wa ni pàdé mi ṣó dẹ̀ ń gbọ́ mi sẹ́ ìsìláàmù ẹ̀sìn wa ni <laughs> mo kí gbogbo ọmọ káàró òjìrè pátákórógódò nílùú Manchester ẹ̀rí pọ́tù ti wọlé dé fún wa báyìí báà mi tí wọ́n ń kó akiri ń gbogbo àgbáyé l'Amẹ́ríkà wọ́n kan sára ńgbà tí wọ́n ṣe lẹ́kṣọ̀ níbẹ̀ ọlọ́mọ bá mi Èdùmàrè mú wọn bọ̀ nílùú Manchester báyìí ká dúpẹ́ lọ́wọ́ àwọn nọ́sírù láìwálé Fatiu àwọn ní Greater Manchester tí wọ́n ń gbé báà mi bọ̀ sílùú Manchester báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí fún public lecture lórí fọ́ǹdì náà ni ẹ̀rí lórí mux appeal fún gbogbo wa pátá pátá porogodo ẹ jẹ́ ká tú yáyá ká tú yáyà ká lọ pàdé bàámi Muideen Ajani Bello banquet hall ní taji. ẹ ibẹ̀ ní place tí wọ́n wí o ní twenty four twenty eight King Street ibẹ̀ ní bàámi ó kalẹ̀ sí April nineteen òun lọ́jọ́ ńlá náà láago mẹ́wàá láàárọ̀ kùtùkùtù ẹ jẹ́ ká túyáyá ká túyáyá lẹ́ǹkan sí o ẹ kú oríire nílùú Manchester fún postcode fún gbogbo èèyàn tó fẹ́ lo TomTom kí wọ́n máa bọ̀ lọ́nà ẹ bá mi wo ol eight one d àti f náà ni bí wọ́n ti ń pè níbi ká lè pè bẹ́ẹ̀ wọ́n ní Oscar Lima eight àti one Delta àti Faragamo ni bàá mi náà ni ó ṣe lecture Muideen Ajani Bello ẹni tọ́lọ́mọ bá mi Èdùmàrè fi gbogbo ẹ̀sìn lé lọ́wọ́ tó fi gbogbo àwọn ìmọ̀lé lọ́wọ́ láti wá kí a lè gba ikmọ̀ rẹ rẹpẹtẹ kún ikmọ̀ tí a ní o máa ń sàlám fún gbogbo ọmọ mùsùlùmí ẹgbọ́n náà tóbi Allahu Akbar láyìlá láyìlá ìlàlá ee eh, láyìlá ìlà gbogbo àìrọ́mọ bí láyìlá ìlà ó ń bọ̀ wá dùn fún láyìlá ìlà mi ò nílé lọ́wọ́ láyìlá ìlà ó ń bọ̀ wá dùn láyìlá ìlà kò síṣẹ́ lọ́wọ́ mi nílùú Manchester ìyẹn dùn ẹ̀tàn láyìlá ìlà ńlá ìwé tó ń wá láyìlá ìlà ńlá ó ń bọ̀ wá dé láyìlá ìlà ọ̀rẹ́ mi ṣó dẹ̀ ń gbọ́ mi sẹ́ẹ̀ bàbá tí ì mọ̀ rí eh, Charades Promotions òun ló ń kéde nílùú Manchester.